oògùn aṣínà àbẹ́dà tó ń máàmú bọ́ tó ń jẹun lójú oorun tó ń forí kókun aláǹtakùn tó ń níbàálòpọ̀ ojú oorun tí ọ̀rìnrìn rìn mọ́lẹ̀ gbogbo nǹkan wọ̀nyí kì í jẹ́ kíyàn tẹ́gbẹ́ ni yóò mọ fà kò ní tóra wọn o fẹ́ máa rí ṣe o fẹ́ máa kọ́lé mọ́lẹ̀ o fẹ́ máa ralẹ̀ mọ́lẹ̀ o fẹ́ máa gbé nǹkan dáadáa ṣe ifu ni kò fight kó má ní access sí ẹ mọ́ wàá dẹ̀ lè máa lo kádàrá ẹ lọ bá mi gẹ́ẹ̀tì negro pepper tẹ́ a mọ̀ sí ẹ̀rù. E bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù bá mi gẹ́ẹ̀tì egbò túdè ẹ̀rù egbò túdè káfúrà àti káńfọ̀ lọ́nkán mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ tó bá ti wá lọ papọ̀ ọṣẹ òyìnbó ni kó wá tó jẹ́ antiseptic soap ó ti yẹ àwọn ọṣẹ bí ọṣẹ kòkòrò náà pè ní antiseptic bíi Dettol for example bíi Dettol ọṣẹ yẹn ni kó mix mọ́ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó lọ̀pọ̀ yẹn egbò túdè ẹ̀rù kò bá jẹ́ alamọ kò bá jẹ́ dídì pẹ̀lú káfọ̀ àti káfúrà lọ́mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kò wá mix ẹ̀ mọ́ ọṣẹ kò bá jẹ́ liquid ọṣẹ tó ṣàn kò bá dẹ̀ jẹ́ ọṣẹ báyìí farabalẹ̀ kó gbọ́ fídíò kó dẹ̀ fi fídíò yìí fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní anídìí hajj àti umura ní organisation wa ẹ fi ta wá lọ́rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa ẹ fún organisation wa ní hajj àti umura slot aláwọn èèyàn tá máa fún kó máa jẹ́ sádàkọ̀ fún yín kó máa jẹ́ sàárà fún yín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 ṣó ti rí a ní àwọn powder wọ̀nyí lóríṣiríṣi egbògi láti India ní China arab country lápapọ̀ tó dẹ̀ wà halal tí kì í ṣe pàfitọ́ fọ̀gbẹ́ tó bá ń lo àwọn powder wọ̀nyí tá a bá kọ́ ẹ tó bá gẹ̀tẹ̀ tó bá ṣe ń lò barrier máa wà láàrin ìwà àti evil world wọn ní ní access sí ìgbésí ayé ẹ èyí tí wọ́n ń wo ẹbí tẹlifíṣàn tí wọ́n ń wo gbogbo bí ìgbésí ayé ẹ ṣe ń lọ tọmọtọmọ tayátayá yẹn gẹ̀tẹ̀ àwọn powder yà sọ fún ẹ pé wà expensive ó depend lórí quantity tó bá fẹ́ start from one seventy thousand naira ló ti bẹ̀rẹ̀ ó ti yẹ yín sìn irú páàkì yín sìn báyìí méjèèjì páàkì yín sìn báyìí ó ti wọ bí one million naira so depend lórí eh, quantity tó bá fẹ́ but start from one seventy thousand tó ráwọn nǹkan tá a kójọ síbẹ̀ àwọn ọ̀dẹ̀ ní fìtọ̀ fọ̀gbẹ́ ẹ gbìyànjú ọṣẹ yẹn náà wàá máa fi wẹ̀ ni ẹ dẹ̀ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine ìyẹn ọṣẹ tá a kọ yín ẹni tó ní fibroid tó ní oyún ìju ẹ get bulldozer men fibroid ẹ get miracle leaf tiwa ẹ get all in one wa ẹ get memory booster ẹ get caterpillar ẹ get transformer eleven hundred power wọ́n mú nǹkan ọmọkùnrin ni kò lè perform dáadáa ni inali izatali láì jẹ̀míhà